mi wá ọba ọ̀run rọ́re mi sí mi ọba ilẹ̀ bòmí láṣìírí olúwa ọba tó ní gbogbo nǹkan níkàáwọ́ má dojú tì mí láéláé bí òkùnkùn ti ká lójú ọjọ́ lówùúrọ̀ mú gbogbo ìṣòro ayé mi kúrò ká gbogbo ìṣòro ayé ẹni tó ń wò mí ní wákàtí àti ọ̀wọ̀ yìí ká gbogbo ìṣòro ayé wọn kúrò mú gbogbo ìṣòro gbogbo àwọn tó fẹ́ mi fúre mú gbogbo ìṣòro ayé wọn kúrò mú gbogbo ìṣòro àwọn tó ń fẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun mú kúrò ní àṣẹ Èdùmàrè bó ṣe máa jẹ́ nìyẹn ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn Àyìnkẹ́ Kújárẹ̀ ni mò ń jẹ́ ọmọ bíbí ni wọ́n ń da Kújárẹ̀ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express tẹ́ ẹ bá sọ pé kó dẹ̀ bọ̀ lóde yá èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tún wá pariwo pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fọhùn yẹ́sọ màá tún máa jẹ lọ́jọ́kọ́jọ́ anytime any day kò síbi méjì tí mò ń gbé inú amóhùnmáwòrán náà ni ètò yìí ètò wa Miliki Express náà ló tún wọlé dé ní wẹ́rẹ́díwẹ́rẹ́ òun náà tún ni ọ̀pọ̀ sùkọ̀ báyìí gbogbo ẹ̀yin tèmi ẹ ti mọ̀ wípé thank God is Friday yes so tẹ́ ẹ bá ti ṣe gbogbo wàhálà láti Monday tẹ́ ẹ ṣe wọn Thursday ẹ ti mọ̀ pé tó bá ti mú tí Friday bá ti débẹ̀ ẹ ti mọ̀ pé ah olúwo ṣeun o mo máa sinmi máa bẹ̀rẹ̀ sinmi mi látẹnu ẹ̀ ní ìlọ wọ́ kí ni wọ́ Sunday kí iṣẹ́ tún ti tó bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ pé sábà ti rí mi ń bì ah, ah, ẹ ti mọ̀ pé fàájì tún ti dé nìyẹn fàájì unlimited fàájì gàlọ́ ṣé láti orin tí màá máa ṣẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ni àbí láti orin abala entertainment news ni àbí titi music video review ẹ wo ilé tún kún fọ́fọ́ fún gbogbo àwọn nǹkan tí màá máa fún yín lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ níbo ni mo ti ń yọ fanda níbo ni mo ti ń po níbo ni mo ti ń gbé bọ́dì mi ó ti eré níbo mo ti ń jó gbogbo ṣàkúṣàkú yẹn lórí Orísun bẹ́ẹ̀ ni lórí Orísun original number one bí mo ṣe máa ń sọ tẹ̀gàn nìyẹn ẹ̀yin náà ti mọ̀ pé Orísun àwa ni bàbá lọ́jọ́kọjọ́ ẹṣin tó dẹ̀ síwájú ó ti gbapò kìíní náà kọ́yé ṣe kí ni kọ́yé jàǹpátá jàre b gbogbo yín tèmi ní ẹ ti mọ̀ pé thank God it's Friday ni yẹ ẹni ni Jímọ̀ ẹni ni Jímọ̀ yẹ́sọ yẹ́sọ yẹ́sọ yẹ́sọ yẹ́sọ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó ní ráńpẹ́ orin méjì mo fẹ́ jẹ́ ká lọ jó sí straight up straight away àkọ́kọ́ orin tí máa yan láàyò fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ni Talking La by Wandeko oya dance ó ti yé yín ẹ lọ gbé gbogbo bọ́dì ẹ lọ jó lẹ́yìn ìyẹn ẹ tún máa wá ṣe kí ni ẹ tún máa wá jó sí orin kan tí mo tún nífẹ̀ẹ́ sí jù lọ madu by Kiss Daniel ẹ jẹ́ ká lọ jó sáwọ́ orin yẹn tá a bá máa padà dé ètò ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹwu ẹ má gbé kúrò lórí Orísun mò ń padà bọ̀.